ǹjẹ́ ẹ̀yin rántí adẹ́rùpọ̀kọ̀ àti pápá lólò wọ́n ti tún jíǹde padà o ọ̀pọ̀ àwọn ọmọ kékeré àkókò yìí ni kò ní mọ àwọn tí wọ́n ń pè ní Jacob pápá lólò àti adẹ́rùpọ̀kọ̀ àwọn àgbààgbà nìkan ni yóò mọ̀ wọ́n tí wọn yóò sì rántí wọn dáadáa bẹ́ẹ̀ ìgbà kan ti wà nílẹ̀ yìí rí tó jẹ́ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà pàápàá láàrin àwọn ọmọ Yorùbá kò síbi tí wọn kò ti gbọ́ orúkọ pápá lólò Jacob àti adẹ́rùpọ̀kọ̀ ìdí sì ni pé nígbà tí wọ́n dé níbi 1976 kò sí apanilẹ́rìn bíi tiwọn ní gbogbo Nàìjíríà nígbà náà kì í ṣe pé kò sí àwọn tí wọ́n ń ṣe àwàdà o àwọn mẹ́ta kan ti ẹ̀wà tí wọ́n lórúkọ dáadáa Moses Ọláìyá Adéjùmọ̀ tí wọ́n ń pè ní Bàbá Sàlá ní aṣáájú wọn bẹ́ẹ̀ náà ni Òjó Ládìípọ̀ tí wọ́n ń pè ní Bàbá Mìrówà láàrin gbùngbùn Èkó àyìnlá olùmẹ̀gbọ́n náà sì wà nísàlẹ̀ èkó tó ń fàwádà tirẹ̀ náà ṣe bẹ́bẹ́ ọ̀la ọmọnìtàn tí wọ́n ń pè ní ajímájàsán náà wà nìbàdàn ṣùgbọ́n gbogbo wọn yìí irú àwàdà kan náà ni wọ́n jọ ń ṣe ṣáá níbi ọdún 1972 àwọn mẹ́ta kan táwọn náà ti ń ṣeré tíátà lóríṣiríṣi káàkiri pàdé lójú kan àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni ayọ̀ ògúnṣínà ọmọ òṣù níjẹ̀ṣà tí wọ́n padà wá sọ di pápá lólò tajudeen gbàdàmọ́sí ọmọ ìlú ìbàdàn tí wọ́n padà wá sọ di jacob àti káyọ̀dé ọláẹ̀yà láti ìbàdàn bákan náà tóun jẹ́ adẹ́rùpọ̀kọ̀ pápálọ́lọ́ ti ṣeré lẹ́yìn ògúndé ó ṣeré nínú ẹgbẹ́ alébíoṣù táwọn adébáyọ̀ falẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ ló ṣeré pẹ̀lú láńrewájú adépọ̀jù kó tó wáá máa bá ọlá ọmọnìtàn ajímájàsán ṣe ní 1972 níbẹ̀ ló ti pàdé jacob àti adẹ́rùpọ̀kọ̀ tóun náà ti ṣeré káàkiri pàápàá ní tẹlifíṣàn ìbàdàn kó tó dé ẹ̀yìn ajímájàsán ni gbogbo wọn bá jọ ń ṣeré pẹ̀lú àjí ṣùgbọ́n ìyàtọ̀ dé bá eré ajímájàsán nígbà táwọn oní tẹlifíṣàn nìbàdàn sọ pé bàbá sàlá nìkan kò lè máa dá ṣe àwàdà torí tí kò bá ti sí nílé wàhálà ní fáwọn wọn ní kí nínú àwọn tí wọ́n ń ṣeré líle àti eré onítàn náà máa ṣeré àwàdà kó má ṣe bàbá sàlá nìkan níbí yìí ni ẹ̀bùn tó wà lára àwọn mẹ́ta wọ̀nyí Papalolo Jacob àti Adẹ́rùpọkọ̀ ti kọ́kọ́ jáde pẹ̀lú ọ̀gá wọn àwọn ni wọ́n gba ipò kíní nínú ìdánwò táwọn oní tẹlifíṣàn Ìbàdàn yìí ṣe fún wọn níbẹ̀ ni wọ́n ti yí nǹkan padà nígbà tó sì di ọdún 1976 wọ́n bẹ̀rẹ̀ sí kọrin apanilẹ́rìn-ín èyí sì yàtọ̀ gédéǹgbé sí eré àwàdà pọ́nbélé tí wọ́n ń ṣe àwọn apanilẹ́rìn yìí ni wọ́n ń pe ara wọn ní ẹgbẹ́ jesters orúkọ ẹgbẹ́ wọn nìyẹn jesters international ẹ̀yìn ajímàjàsán ni wọ́n jọ wà tí wọ́n jọ ń ṣe níbẹ̀ ni wọ́n ti kọ́ ń ṣe rẹ́kọ̀dù tí ọ̀gá àwọn onírẹ́kọ̀dù ìgbà náà Yínká Ẹ̀ṣọ́ ń bá wọn gbé e jáde ní 1979 wọ́n fi ajímàjàsán sílẹ̀ wọ́n sì dá dúró ohun tó tètè ràn wọ́n lọ́wọ́ jù ni pé orin apanilẹ́rìn tí wọ́n ń kọ yìí Sunny Adé gbà wọ́n láàyè láti wá máa kọrin náà fi dá àwọn èèyàn lárayá lóde òun nígbàkigbà tí òun bá ń sinmi lọ́wọ́ níbi eré àríyá bẹ́ẹ̀ ni eré pápá ló Jacob àti adẹ́rùpọkọ̀ di eré ńlá tí gbogbo èèyàn sì ń fẹ́ rí wọn lóde tàbí kí wọ́n wòran wọn lórí tẹlifíṣàn àwọn náà sì di ìràwọ̀ gidi nígbà tí wọ́n ṣe rẹ́kọ̀dù wọn tí wọ́n pè é ní Jacob is cool bíi pé àwọn èèyàn kò gbọ́ irú rẹ̀ rí ni òkìkí wọn sì bú gbàmù lẹ́ẹ̀kan náà gbogbo ayé ní fẹ́ rí wọn èyí ló fà á tó ṣe pé láti bí ọdún 1976 yìí títí wọ 1987 kò sí apanilẹ́rìn kan ní gbogbo nàìjíríà tó ju pápá lòlò jacob àti adẹ́rùpọ̀kọ̀ lọ àwọn ni ẹni àkọ́kọ́ tó ń yí orin eléré míì padà sí orin ẹ̀fẹ̀ àti ìpanilẹ́rìn nínú àwọn orin Sunny Adé ni wọ́n sì ti bẹ̀rẹ̀ títí tó fi ràn káàkiri ṣùgbọ́n ní 1987 àjálù bá ẹgbẹ́ jesters nítorí lójijì ni jacob fò ṣánlẹ̀ tó sì kú láàrin wọn ọjọ́ kejìlélógún oṣù kejì ọdún 1987 ni Jacob kú láti ìgbà náà nǹkan kò fararọ fún ẹgbẹ́ wọn pàápàá jùlọ ní bíi ọdún méjì lẹ́yìn ikú rẹ̀ pápá lòlò náà mì sẹ́yìn nídìí eré tíátà yìí kò sì bá ẹnikẹ́ni ṣeré mọ́ àdẹ́rùpọ̀kọ̀ nìkan ló kù níbẹ̀ ṣùgbọ́n ní bíi ọdún díẹ̀ sẹ́yìn báyìí àwọn méjèèjì tún ń ríra wọn a sì jọ máa ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fáwọn oníròyìn ṣùgbọ́n kò sí àjọṣepọ̀ eré náà mọ́ rárá àfi orin ẹ̀ kọ̀ọ̀kan nínú oṣù kẹsàn-án ọdún 2023 yìí àwọn méjèèjì yìí lọ sí ibi tí wọ́n ń pè ní Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn wọ́n pàdé ọ̀gá iléeṣẹ́ Aláròyé níbi tí wọ́n ti jọ fohùn ṣọ̀kan láti gbé eré àwọn apanilẹ́rìn yìí dìde kó lè jẹ́ ìwúrí fáwọn èèyàn àsìkò yìí àti àwọn tó ń bọ̀ lẹ́yìn kó sì lè jí okun inú àwọn bàbá yìí náà dìde bíi tàtijọ́ èyí ni pé Pápálọ́lù àti Adẹ́rùpọ̀kọ̀ tún jíǹde àkọ́kọ́ eré náà rí ẹ̀yin náà ẹ wò ó kí ẹ rí ohun tí à ń sọ nípa wọn. kí leléyìí o omi ọyàn kí leléyìí kẹ omi ọyàn jóbélé omi tútù àwọn ọmọ dàgbà wọ́n wọ́n wọ́n omi tútù àwọn ọmọ dàgbà ǹjẹ́ ya bí tí ó dá kí lajú mi sílẹ̀ kí wọ́n mú fúdù òyìnbó. níbi òwúrọ̀ mi ọlọ́yàn tútù gbé wá nǹkan tó tó. ó gbòde o ilé bàbá. ṣe púpọ̀ níbẹ̀ o. ilé Baba kánsílọ̀. bàbá òṣèré ṣe púpọ̀ níbẹ̀. ilé Baba kánsílọ̀. aláròyé màlágbátẹrù. ilé Baba kánsílọ̀. aláròyé màlágbátẹrù. ilé Baba kánsílọ̀. lórí ìkànnì aláròyé ni. ilé Baba kánsílọ̀. aláròyé tẹlifíṣàn. ilé Baba kánsílọ̀. sọdé èèyàn gidi ilé bàbá kánsílọ̀ ṣé òun ló ní ilé ni wọ́n wá ń fi bẹ́ẹ̀ pìtà fẹ́mi ń tà ilé mọ̀lẹ́bí tọ́sọ̀dù ilé bàbá kánsílọ̀ sọ́ni oyin tiẹ̀ mọ̀ bó nǹkan lónìí ilé ọ̀nì. tani ń dáṣọ bí òkú tí mọ́tò pa ń bẹ̀rù. ẹni tó bá fẹ́ ṣetán tí ó kù lọ kù èmi ò ṣetán tí wọ́n kù àtòrí o àtòrí o àtòrí ká máa ṣẹ́wẹ̀ lẹ́ńjẹ́ adẹ́rù pọkọ̀ ọjọ́ òkú mi kéèké ìwọ ló pogun tó sáfógun ìwọ lọ́bọ̀ tẹ̀ tó òbí sẹ́yìn o ìwọ ló pogun tó sáfógun ìwọ lọ́pọ̀ tẹ̀ tó. gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ṣé ìwọ ni àròlé bàdítà ni. èmi ò mọ̀. ṣé bí sẹ́ẹ̀rì wáyà ló tẹ̀ ló kọ́ ṣé bí sẹ́ẹ̀rì wáyà ló kọ́ ṣé èwo ló bá débi iṣẹ́ káfíńtà tán náà mọ̀ pé tó sọ̀rùn gbọ̀n bí ọ̀nà àgùnfọ́n. bẹ́ẹ̀ ni èmi nínú gan. kí ló ṣe ọ pẹ̀lú sanbọọdù mi. sanbọọdù gangan ni wàhálà rẹ̀ tó ti yẹ o lè mọ ṣe sanbọọdù mọ́lẹ̀ bàbá wa ní ṣèwọ́ lọ kọ́lé ni ah, ah, eh, òun kánsílọ̀ kánsílọ̀ kánsílọ̀ ọdún mélòó gan ló ṣe jẹ́ ṣe ó di gẹ̀rẹ́wù lọ́dún méjì ń ṣe kánsílọ̀ eh, kánsílọ̀ ìyàwó ló ṣe èmi gangan tí mo kọ́ṣẹ́ rìwáyà tí mo kọ́ rìwáyà tí mo tún ṣiṣẹ́ ní pwd tó fi ní thirty five years so sáńbọ̀dù mọ́lé wa ìwọ tó wá dé tó dé lọ́sàn-án gan là ń sọ ìwọ ló nílé. bẹ́ẹ̀ ni ẹsẹ̀ òun Ramoni wọ́n ń dìyàn ní orí rẹ̀ ò pé ni èmi ló ń la akọ ọmọ lórí tó ń ṣe ho fún èmi mọ̀ ní fọ́ọ̀sì ọ̀nù ilé yìí àkọ́bí àkọ́bí ń tẹ́lẹ̀ràn èmi sì ní bàbá nínú ilé lónìí. àkọ́bí ibo àkọ́bí ọdún mélòó gan lè jù mí lọ tó ń pẹ́rẹ́ lákọ̀bí. kò ṣeé bú kò sì ṣeé gé iye tí mo fi jù ọ lọ́hùn lọ́ọ́ mọ̀ bẹ́ẹ̀ kọ́ ọ fi rẹ̀ dànù kọ́ ọ lọ́ọ́ ta lọ́jà. sọ́tì ẹ̀yẹ kí bàbá mi ọ fẹ́ ìyá rẹ̀ wọlé ni ìyá rẹ̀ tó gbé ọ lọ. ṣé ìyá àti ẹ gangan tó mú ẹ lọ tó rí nǹkan kan mú bọ̀. ọ̀dà ọ̀ lè gà kankan. èyí bọ̀dá ẹ já mi lẹ́yìn ẹ já mi lẹ́yìn ẹ já mi lẹ́yìn bọ̀dá bọ̀dá ẹ̀yin ẹ̀yin lẹ mọ̀ já mi lẹ́yìn bọ̀dá nǹkan mọ̀ dé bọ̀dá yìí mọ̀ tí ì nà yìí ìmọ̀ tí ìfín mi tí ìgbéjábẹ̀ ìfín o bọ̀dá mọ̀mọ̀dáràn mi tajọ́ bẹ̀lẹ̀ ẹ̀yin ará ẹ máa bọ̀ ẹ̀dá kún mi tajọ́ bẹ̀lẹ̀ wo wọn wà. ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ ní mọ́kàntì ẹ̀ gẹ́gẹ́ báyìí náà ní àdẹ̀ ṣubú o. ẹ fọwọ́ tí wọn láyà kí ni gbogbo kàtìkàtì tẹ̀ ń béèrè ẹ kàn fọwọ́ tí wọn láyà wọn ti gbọdọ̀ ẹ wọlé lọ́kẹ́ gbọ́ wájà rẹ̀ ó yẹ ẹ̀ṣẹ̀ dadi papa lolo dadi papa lolo. mo ti ń bọ̀. Ah, dadi papa lolo. omi rẹ̀ eh. mo ti gbọ́ mi wá eh. mo ti gbọ́ mi wá o. àjẹ kì í sọmọ kékeré. Mm. àsomilẹ̀ rẹ̀ ah, àsomilẹ̀ rẹ̀ ẹ ṣé o mr jobele ẹ ṣé o ẹ ní dáràn o. ẹ eh, ẹ ẹ dákun mẹ́ka mo wà bí mọ̀dínà. Jerusalem ni. Ṣé Jerusalem mo wà? Ẹ ah. eh, eh, eh. jẹ́ dìde ńlẹ̀, ìmọ̀ tí ìfún yín jábẹ̀ tẹ̀ fi ṣubú. Dàdé pápá ló lò. Dàdé àfọ jàre. Ọ̀nkọ adẹ́rù pọkọ̀. Ẹ ṣeun jèrè, ẹ ṣe ẹ̀kọ́ àgbálẹ̀ wa. Ṣé gbogbo ìgbàlẹ̀ máa máa ṣerú eléyìí ni ṣé ayé gbọ́dọ̀ báyìí máa gbọ́ gbogbo eléyìí láì ṣọmọ kékeré èèyàn àgbàlagbà méjì. Ẹ bá ń sọ fún dáadáa, Jóbélé bá ń sọ fún dáadáa ìjọba tún dẹrù tán dánwò yìí fún mi tó bá tún dán wò wọn lù ọ dákúrò tó di ọrùn. ẹ jẹ́ kúrò ń bẹ yẹn ẹ bọ́ lẹ́jọ́. ẹ fi hàn lẹ ẹ jẹ́ wọn máa lè rí ìyá báwọn tí n bá fún yín lọ́pàá court ẹ dọrùn. upper court. caucasus. ṣé ẹ ń gbé ìbòbú lẹ́nu lẹ́nu wèrè. oh you are not english you don't gbọ́ any english. bí gádà lẹ́yìn náà ti kàwé díẹ̀ tẹ̀ ká àbí bí wọ́n gbé e sá lọ ghana ni. kí ló tún fàjà eléyìí ń sìn. ó ní ẹbí. èmi nìkan. wèrè ní ẹbí ẹ jẹ́ sọ fún bọ̀dà kọ́ ọwọ́ máa ń tọ́ ṣẹlẹ̀ o kọ́ sọ tí ọba sọ tí ọba sọ wàhálà àti ẹ̀nu o ọ̀rọ̀ sáńbọ̀dù ni sáńbọ̀dù tí wọ́n kàn mọ́ òkè táwọn tí wọ́n kọ ilé ilé bàbá kánsílọ̀. kí ló kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀ ṣàlàyé. ṣé ilé tiẹ̀ ni ilé mọ̀lẹ́bí ni ilé tá a jọ jogún tó yẹ pé a jọ jogún rẹ̀ wọ́n jọ pín lẹ́yìn kan tiẹ̀ ni lẹ́yìn kan tèmi ni a lọ kọ ilé bàbá kánsílọ̀ sí ara ilé gbogbo wọn ń kàn mí lábùkù ní ìgboro gbogbo ibi tí n bá lọ wọn ó ṣe pé ẹ bàbá tí ń lọ òun ilé bàbá kánsélọ̀ náà ló náà mọ̀ ń gbé ẹ bá fẹ́ ra nǹkan lọ́jà ẹ mọ̀ wọ́n ní ilé bàbá kánsélọ̀ wọn ti wà ni mo fi sọ fún un pé ìṣèwọ nìkan ni tó fi lẹ sábọọdù mọ ilé ah. tí wọn fi máa sọ èmi lẹ́nu ní ìgboro pé èmi rẹǹtì ilé bàbá kánsílọ̀ ni tó sì jẹ́ pé láńlọọdù jọ ní àwa méjèèjì ẹgbẹ́ kan wíńgì kan ìwọ ló wíríjì kan èmi ni mo ní àjọ ń kálukú gbogbo rẹ̀ ni o lọ́sàá di kìnní gbẹ̀dọ̀ tí a so mọ́ mi ọwọ́ pé mo taari ẹ̀ lásán náà ni o tí mo fún ní jábìn kan náà ló o. ẹ̀ṣẹ̀ bí ilé bàbá kánsẹ́lọ̀ náà náà ń pè bí láti. yọmọ dáa fún yín o ọmọ ní jẹ̀bi ayé o. èmi ò lè gbà kọjá bàbá kánsẹ́lọ̀ ni kí lẹ́yìn fẹ́ kọ́ sí ti. ilé bàbá rí wáyà. nínú ilé yìí. wò ó jóbèlè jẹ́ kó mọ̀ fi yé dáadáa ó lè kọ́ nǹkan kan sójú òkè òun mm. àyàfi tí n bá kú ló kù. ẹ ó kù náà ni ìran ọlọbi tó fẹ́ bẹ́ẹ̀ ni. <laughs> àìgbọ́kú ọkọ àìgbọ́kú ọ̀dà àìgbọ́kú ọmọ oníkèlèkèlè kàkà kílẹ̀ òkú ilẹ̀ ọ̀sán ni wọn máa lè kó eh, elégbè ló máa rẹ̀ o kàkà kọ́ rẹ̀ mi dadi papa lolo ah. dadi papa lolo ọ̀nkù ah. adẹ́rùpọ̀kọ̀ kò sẹ́ni tó máa kú náà méjèèjì tẹ́ ẹ bá fẹ́ fi kíní yẹn síbẹ̀ kẹ́ ẹ lọ fi síbẹ̀ ah. ṣùgbọ́n ṣe mọ̀ pé ẹ máa sanwó fún ìjọba. owó kí ni mo fẹ́ san fún ìjọba tí ìjọba lọ́ba wa kọ́lé yìí. fún pé ẹ fẹ́ fi signboard síbẹ̀ yẹn ẹ mọ̀ pé advert nìyẹn ni ẹ fẹ́ ṣe advertisement nìyẹn ni ṣe rí gbogbo ohun téèyàn bá ń ṣe tó bá kọ orúkọ rẹ̀ àbí tó bá kọ orúkọ iṣẹ́ tó ń ṣe tó lẹ̀ mọ́ ògiri ó máa sanwó fúnjọba signage náà ń pè and that is the law of signage ṣé bí ọ̀dà sanwó fúnjọba láti jọ. àròmọ sàìlè sàìlè àròmọ sàìlè sàìlè ọ sánéèjì ẹ wọn ó sánéèjì ẹ pèyí náà ni. ẹ jọ ṣẹ́yìn sanwó abẹ́ sanwó. Ah, <laughs> wọ́n tiẹ̀ ti á fún èmi níwèé ní èsì ìráyè lọ ọbẹ̀ ni. ẹ ẹ ráyè ah, ẹ máa ráyè dẹ́wọ̀n nìyẹn o ẹ ń lẹ̀wọ̀n ni. bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n gédégbé lẹ́kùn sí wọ́n sì sìn dẹ́wọ̀n lọ́ọ̀ta kò mọ́ yìí. Ah, ibi ló wà ṣé kò ní nǹkan tí a fẹ́ ṣe nínú ilé kó tó di pò jáde ni ìyẹn náà dà bẹ́ẹ̀ ṣé rẹ́ẹ̀sì náà lémi wá tà níbí àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ó dà bẹ́ẹ̀ yẹn ṣé ìjókòó ẹ̀ kó jókòó dẹ̀rẹ́ síbẹ̀ kó má ṣe fàájì ẹ̀ lọ èmi ti lọ. Ah, ah, ah, ẹ̀dúró bí wọ́n parí ìjà ni ẹgbẹ́ olè lọ. jọjọ ẹ jọ ẹ ṣètò àárín ara yín má gbóúnjẹ alẹ́ mi fọlọ́gbọ̀ jẹ o mo ti ń bọ̀ o. oúnjẹ alẹ́ ṣé èèyàn máa jẹ oúnjẹ alẹ́ lọ́sàn-án gan ni ṣé orí tó orí tó ọ̀rẹ́ rù tó dúró lọ́ọ̀kan. mo rí mo rí pẹ́lú odidi mọ̀dẹ̀. lágbára èmi ò. <laughs> ọmọ tó bèlè yìí jẹ ẹjẹ ọ̀dà o ah! kí leléyìí o omi ọyàn kí leléyìí kẹ omi ọyàn jóbèlè omi tútù awo ọmọ dàgbà wọ́n wọ́n wọ́n omi tútù awo ọmọ dàgbà ǹjẹ́ ya bí tí ọ̀dà kí n lajú mi sílẹ̀ kí n wá mú fúdù òyìnbó níbi òwúrọ̀ mi ọlọ́yàn tútù gbé wá nǹkan tó tó. ilé baba kánsẹ́ ṣe wò kọ́ńfàmù ní apá tí wèrè ẹrẹ tẹsí ẹwọ lára mi. ìyá alágbo. bàbá o. <laughs> ìyá alágbo. ẹ ra sà. bó o ni. yẹ sà ẹ kú jọ mẹ́ta. ẹ mọ̀ kú iṣẹ́ náà. àwa ni. Ah, ah. tarúgbó ń bẹ tọ̀dọ́mọdé wà. ó ti o ah, tarúgbó tó ń bẹ. ó pọ̀ síbẹ̀síbẹ̀ <laughs> kò sí sáìsì gbogbo sáìsì lání. àti tàwọn ọ̀ṣọ́ra ń tirú ẹ̀yìn báyìí náà. n tẹ́ bá fẹ́ ni kẹ́ ẹ béèrè. tẹ́tẹ́ rẹ̀ tìbọn mú dání. tẹ́ bá fi mílíkì lò bó ṣe wà yéé káàsà bùlàsà Ah, ara yẹn mọ̀ ṣe gìsì gìsìgìsì iṣẹ́ ọmọ rìn ah! nígbà tí bá rìn <laughs> ní kẹ́ni. tanpilẹsọ ti ń gbé mi ara mi ṣe gìsì mi bẹ́ẹ̀ ṣe ń polówó ni tanpilẹsọ ń gbé mi ìṣe mi ìṣe mi ìṣe mi. àbá yìí ọ̀kẹ́rẹ́ ah, èmi ṣe yín gìsìgìsì. <laughs> ayé nkẹrẹ lágbo àríyá o. àmọ́ tá o tẹ bá fẹ́ lò ó ẹ má wá àwọn ọmọge lẹ̀ pa o ẹ fà lábẹ́ ya o àmọ́ àwọn ìyá tó yẹ pé wọ́n ní ìdí tó yẹ pé ìdí wọn extra large báyìí ni àwọn yìí ò ní tí ẹ bá kọ́ bá ní tá bá ń kọ́ fún báyìí kọ́ bá <laughs> ah! kẹ́wù kẹ́wù kẹ́wù <laughs> kẹ́wù kẹ́wù kẹ́wù. ìyá alábẹ́ ìdákun ẹ̀wù ẹ̀jẹ̀ ńlá kan kí n tẹ́sí ẹ̀wù lára yín. Ah sí ọ̀rọ̀ yìí ṣá èwo ni ìsọkúsọ rẹ̀ à láàárọ̀ ah. kùtùkùtù tí mo ẹ̀sẹ̀ gbé gbá ẹ̀sẹ̀ mọ́ra yín lágbà ṣé lẹ́yìn wàrà rẹ̀ ní ní ní láàárọ̀ kùtùkùtù tí tólú ẹ̀sẹ̀ ti gbé gbá ẹ wá sí fẹ́fẹ́ mọ ìyẹ̀wò lára mi ẹ wo bẹ́ẹ̀ bí mo ṣe wà yìí tẹ́ ẹ bá ní kẹ́ ẹ dán wò lára mi yéé hmm. tí n bá igbá yín mú eh? ẹ sọdá tẹ́ ẹ bá wá lè sọdá ṣe rí àwọn fámílì kì í ẹ wò wọ́n mọ̀ sapá tì yín lẹ̀ báyìí bí n bá skátà yín sí. Ah, wo kan sapáàtì mi lẹ̀ gan ni ó sì mọ̀ pé òwò náà kan nìkan tó jẹ́ pé à iná gbitì ni. àfi nílẹ̀ jàre bàbá láńlọ́ọ̀dù mò ń béèrè. mú gbé mu àmú àmú àdì. àní bàbá láńlọ́ọ̀dù mò ń béèrè. Ah. bàbá ìwo láńlọ́ọ̀dù ta ló péré láńlọ́ọ̀dù fún ọ sọ ọmọ tó ń sọ sáà. Ah. ṣé mò ń sọ̀rọ̀ bí ẹni tó rí rè pé. àlẹ́ ẹranko ni ọ gbogbo ẹ̀yin ìlísírèètì báyìí ẹ kàn sọ̀rọ̀ jàbà àkínsẹ́lẹ̀ láńlọ́ọ̀dù ṣé wọ́n sọ pé sẹ́láǹtì lèmi. ẹ̀yin gangan bá ba lìsírèètì àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lìsírèètì làwa àwọn èso àwọn tí wọ́n lò bíi fifty years lẹ́kọ̀ọ́ tí wọ́n lọ tí wọ́n mú nǹkan kan bọ̀ tẹ́ pé llb mú ni wọ́n <laughs> àwa yàtọ̀ sí wọn. ó sì kàbùkù ọlọ́run ọba ń gbọ́ ọ kàbùkù ṣé bọ̀dá mi ní sọ torí ìsọkúsọ ní sọ fún ọ ìwọ náà wá ń sẹnu jàbá tó ń sọ̀rọ̀ sí mi. Ah, ṣé ẹ̀yin lẹ lo fifty years. orí ẹ ò pé ni. ṣé bọ̀dá mi torí pé yọ máa gbo ní sọ torí òsì fún ọ. ṣé sọrí yín mo sọ ní ìsinmi. sí sọ torí òsì fún ọ eléri ibú bọ̀dá nígbà bá ti rí jẹkújẹ tí ó jẹ lẹ́yìn ọ̀run lára yín ìlítírẹ́sì. ìlítírẹ́sì ni ẹ jọ. Ah, fifty years lẹ lò lẹ́kọ̀ọ́. gbẹgbẹrú ẹkọ gbẹrú ẹkọ kẹjájágun jádànù ìlànà ọ jáde ọ lẹ́mìí ẹ. ọ̀làwọ̀ tẹ̀sí ẹ̀wọ̀n lára mi. yẹ̀yẹ́ ó yọ lára ẹ̀ ó lẹ́mí ẹ̀. abẹ́ mi gbé àyà mi gbà. ó tó bẹ́ẹ̀ ó ní nọ́mbà. abẹ́ mi gbé àyà mi gbà mo kì í ṣe bíi tiyín. ó ríta ó ní nọ́mbà ó tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké. wọ́n tó bá bí ọ̀dà kó tó débì kó wá kó kó kiri àgbo kan wá ọ̀hún wá láńlọ́ọ̀dù kan kó tó bẹ́ẹ̀ kó débì kó padà wá o sọ ti yẹ ọ ọ gbà ọ mọ̀ pé wèrè lọ́gàá standard moral idiot. ẹ̀yìn tí mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe ẹ wo ìtọ́wà lókè òun ẹ kà kó ń bẹ ẹ á yọ eléyìí ni mo fẹ́ ká fi rọ́pò rẹ̀. Ah, iṣẹ́ òkè ni. bẹ́ẹ̀ ni. a jẹ́ pé ẹ fi kún owó yín o torí iṣẹ́ ká máa gòkè á máa sọ iṣẹ́ ńlá ni kì í ṣe gbogbo káfíńtà ní í ṣe ìwọ̀nba àwa tá a lọ́pọlọ nù wa là á ṣe. mo sọ fún yín kẹ́ ẹ tó débí. Ah, ẹ fi owó kún un. ẹ sábà ń yọ tibẹ̀ ah, lẹ́yìn káfíńtà ti ṣe nígbà bá débi iṣẹ́ tán ẹ máa sọ pé kinní kan. ṣe bí nǹkan kan náà ní bẹ́ẹ̀ ẹ kàn fẹ́ fi tuntun pààrọ̀ tàtijọ́ ni. a fẹ́ pààrọ̀ ẹ̀ ní. ọ̀dà ọ̀dà ayé gan ò dúró sójú kan ah, bí gbogbo nǹkan ṣe máa yípo nù ebi ká fi tuntun pààrọ̀ ti àtijọ́ ni. àwa ni o. àwa ni ẹ jẹ́ ẹ máa ṣe ń tẹ̀sí ẹ gòkè sí jèrè. kí ló fẹ́ ṣe ń lé orí ilé bàbá mi. Ah, a fẹ́ pààrọ̀ eh, ti bẹ́ẹ̀nbẹ́ẹ̀ a fẹ́ fèlè sí i. ọ̀rẹ́ wa sọ̀kalẹ̀. Ah. nítorí kíni. iná sun ó ń bẹ̀ tó ọba. ẹ eh, bàbá láńlọ́ọ̀dù ló gbéṣẹ́ fún mi ọ ní ìsọ̀kalẹ̀ kí ìsọ̀kalẹ̀ nítorí ah, kíni. sẹ́yìn ni láńlọ́ọ̀dù ni tẹ́ ẹ ní ìsọ̀kalẹ̀. ṣé ìkèsè lè bàbá tèmi ni. ẹ rọ ẹ gòkè máa ṣe tó ṣe òjì kan. kí ló fẹ́ ṣe. kí ni wọ́n fẹ́ ṣe rí. yọ̀ntọ́ yọ kó ń bẹ̀ ń tiẹ̀ rọra rọra ọwọ́ ọwọ́ rẹ ìtò ọwọ́ ìtò. ìbọn ìbọn ọpààyàn mo ní ìbọn ìbọn gbogbo ayé rẹ jẹni. ẹ sọ kalẹ ẹ fẹ yíyan bọ. wọ́n sàn bọ̀ wọ́n àwọn fámìlì rẹ. ẹ má yìnbọn o. yọ fámìlì rẹ sí i. ẹ má yìnbọn o. ẹ pẹ̀lẹ́ mọ ẹ má yìnbọn o. ẹ má yìnbọn o. bẹ́ẹ̀ má ẹ lọ wá but ẹsẹ ẹ lọ yọmọ ṣe é rọta sí ni. ngbà ọba dà lára rẹ ọmọ bí mo rọta. ṣe é rọta. ọmọ bí mo rówó rọta bí ìrówó. ẹ fẹ́ pààyàn. wọn ojú ojú rẹ méjèèjì ní ọkọ yọbọ. wàhálà ìjọba ó dé ìmàgbà ni tí wọ́n pa yín. wọn ọkọ kọ ní ojú rẹ kí wọ́n ṣe. ẹ̀yin lẹ́yìn ẹ ẹ sẹ́yìn rówó rọta iye bá ṣe pé èyí tẹ́rù ń bà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìnbọn sí mi kò lè dùn èmi òkété o mọ̀ yìnbọn sólókò mọ́lódì wájú o kùkúté o mọ ìbọn sólòkò. mọ́bù o. kíni. dẹ́rù pọkàn mágù o kò ṣeégùn máa fi ìbọn yọ ẹ lójú ọmọdé. ọ lówó rọta bọ̀dà ẹ ẹ ẹ lẹ wọn mọ ń sọ fún yín o ẹ ẹ lè pa òkété o mọ ìbọn sólòkò o òkété o mọ yìnbọn sólóko mo lòdì wájú o òkété o mọ yìnbọn sólóko mo lòdì wájú o òkété ò máa yìnbọn fóònùkù. May and you no be enemy we suppose to be family wetin you dey want i dey want wetin you dey want i dey want May and you no be enemy we suppose to be family wetin you dey want i dey want. I climb up, oh, waiting you the want, I dey want. Baba, you cannot climb, oh. waiting you the want, I the want. I go shoot you deadly, deadly. Oh, payan, oh, waiting you the want, I dey want. I go shoot you deadly, deadly. Me and you not be enemy. When I they sing, you, oh, not be say I don't they kill you, oh. eh, waiting you the want, I may not want. We are you. Ó gbòde o, oh. ilé bàbá kánsílọ̀. ọgbọ́n lèrè àwa o. ilé bàbá kánsìlọ̀. pápá ló ló ṣe púpọ̀ níbẹ̀. ilé bàbá kánsìlọ̀. pápá ló ló ṣe púpọ̀ níbẹ̀ o. ilé bàbá kánsìlọ̀. adẹ́rù pọ̀pọ̀ ṣe púpọ̀ níbẹ̀. ilé bàbá kánsìlọ̀. adẹ́rù pọ̀pọ̀ ṣe púpọ̀